الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والستين وثلاثمائة وعن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال إنما مثل الجليس الصالح وجليس السوء فحامل المسك ونافخ القير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ القير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا منتنة متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فرض الصرف بذات الدين تربت يداك متفق عليه وعن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لجبريل ما يمنعك أن تزورنا أكثر مما تزورنا فنزلت وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك رواه البخاري حوادثي وهوتي ما هو لا تقلي مما سيابوا ونيري àti mímọ̀ bá wọn jókòó papọ̀ àti mímọ̀ bá ṣe àti mímá nífẹ̀ẹ́ wọn. ó pàtàkì kí mùsùlùmí ó sojú kòkòrò láti jẹ́ kọjá ikpe àwọn ẹni rè lòun ń bá ṣe àwọn lòun bá tò àwọn lálábàárín òun àwọn lọ́rí òun àwọn lòun máa bẹ́ẹ̀ wò irun wa ní máa bẹ̀ ń wò nítorí kò sí tàbí ṣùgbọ́n èèyàn ò lè dá ṣe láyé èèyàn ń bùkátà ẹlòmíì ẹni tó bá sì ti kọ̀ láti bẹ́ẹ̀ ni ire ṣe kò sí tàbí ṣùgbọ́n pọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe tó bá ti kọ̀ láti tò pẹ̀lú àwọn ẹni ọlọ́run wọ́n padà tò pẹ̀lú àwọn ẹni àṣẹ fọ́ọ̀nì náà ni ẹgbẹ́ wọn alákọ̀ọ́kọ́ lónìí ó wá látọ̀dọ̀ Abu Musa al-Ash'ari kọ́lá ẹlẹ́dàá akóyọ́nu sí i ó lọ́nà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó mú àpèjúwe àpèjúwe méjì ó fi lélẹ̀ fún wa nítorí kálíbà àmọ́ta aláàmà tòmá aláàmà abáṣe sáláàmà abárìn sáláàmà abájókòó àpèjúwe méjì yìí alákọ̀ọ́kọ́ jẹ́ ti àpèjúwe ẹni tí ń bá ẹni rẹ́rìn àpèjúwe kejì ó jẹ́ ti ẹni tí ń bá ẹni búrìn nítorí pé wọ́n máa mú àpèjúwe wá ní nínú ọ̀rọ̀ nítorí kí n tí ò yé kó lè bà ẹni tí wọ́n máa fi ṣe àpèjúwe òun máa jẹ́ ẹni tó yé tá a bá ti wá ma ẹni tó yé tí wọ́n fi ṣàkàwé fún wa o ohun tí wọ́n ti torí rẹ̀ ṣàkàwé òun náà yẹ nínú ẹ̀kọ́ láyé ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe àkàwé nǹkan pẹ̀lú nǹkan nítorí káwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ kí n tá à ń sọ ó lè bàa máa yé wọn wọ́n máa ń pè ní ilmul bayan ìmà eléyìí tó ní í ṣe pẹ̀lú káàsì àlàyé kó yé ọ̀rọ̀ tí à ń bára wa sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ń sọ òun ló yé kò yé ẹni tí wọ́n ń bá sọ ọ́ kó tó di pẹ́ni tí ń sọ̀rọ̀ yún ọmọ àwọn àpèjúwe àti àkàwé tó ṣe déédéé tí ò tí ì yá àwọn èèyàn tó sì ń fẹ́ kó yé wọn tí ò bá tí ì mọ àwọn àpèjúwe àti àkàwé òun majority ti ń sọ kò ní yé wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé táǹbà ń bára ẹni sọ̀rọ̀ bóyá ilé ẹ̀kọ́ la wa ni bóyá bí ìdánilẹ́kọ̀ọ́ la wa ni àbáǹtí ẹ̀ ń bára ẹni sọ̀rọ̀ lásán lọ́rọ̀ tọ́mọ èèyàn máa bá lè èèyàn sọ. So kò burú lẹ́ẹ̀kan láàrin ká máa pàkíyèsí ké sẹ́ni tí mò ń sọ sì yé nítorí kọ́ mọ̀ bàjẹ́ pé kà máa sọ̀rọ̀ dànù lásán àwọn ẹni ń bá sọ kò yé wọn ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tẹ́ni tí máa bá ní sọ̀rọ̀ máa fẹ́ kẹ́ni tó ń bá sọ̀rọ̀ sí bá wọn sọ kò yé wọn àmọ́ bá gbé wá lọ́nà tí ó fi yé wọn pẹ̀lú àwọn àpèjúwe bí wọ́n ti ṣe tẹ̀lé torí ẹ̀ ẹni tí ń bá ní sọ̀rọ̀ yóò kọ́ múra rẹ̀ wá sílẹ̀ ní déédéé làákàì àti àgbọ́yé ẹni tí ń bá sọ̀rọ̀ yóò mú kẹ́ni tí ń bá sọ̀rọ̀ kó náà lè máa tẹ̀lé kágbọ́yé tó pé yóò sì máa wà pẹ̀lú ní tí ń gbọ́ pé wọ́n ń bóun sọ. Ànábì sallallahu alayhi wa sallam mọ̀ pé òun lẹni tó lọ́wọ́ bá fún ní ọ̀rọ̀ sọ. So lọ́nà tó fi jẹ́ pé kìí ṣàlàyé fún yàn kọ́ mọ́ èèyàn bá ń la ọ̀rọ̀ pé kò yé mi ọ̀sẹ̀lẹ̀ àyàfi kọ́ bẹ̀jẹ̀ pọ́ lọ́wọ́ bá ti fi àìfẹ́ gbà ó ti fi sí ọ̀la eléyìí ní ọkọ̀ dínà kọ́ gbọ́ torí kpọrọ fi wá ń sọ òye dákun gbàgbé ẹ ọ dàbí ọ̀rọ̀ alukur'an ni ọ̀rọ̀ bá torí pé ọlọ́run ọba tọ́kọ́ ni lọ́rọ̀ sọ oníbàní sọ̀rọ̀ wọ́n sì lè jẹ́ pé èdè tọ́lọ́run fi bá wa sọ̀rọ̀ àwọn ò tí ì gbé dèdè bẹ̀ àmọ́ pé kò yé lọ́dọ̀ àwọn ẹni tó bá gbọ́ èdè yékéké àwọn ò máa ṣàlàyé fún ọ pé kò sí ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tá a lè gbọ́ láyé tó lè hàn gbangba tó ìtọ́lọ́wọ́ bá ń bá wa sọ ní alukurani torí de eléyìí anabi sallallahu alayhi wa sallam nínú ṣeni lójú kòkòrò pẹ̀lú pé ẹni rẹ ni ká máa bá rìn ká máa bẹ̀ ní bórìn ẹni dáadáa ni ká mú lọ́rẹ̀ ká má mú àwọn èèyàn rádaràda ká má mú wọn lọ́rẹ̀ ẹni tí ń ṣe rere èèyàn máa tètè lapa lára rẹ̀ dẹ́ni rí yàtọ̀ sí pẹ́pẹ́ ni àdánù ẹni òfò ẹni burúkú lèèyàn ń bá rìn kò sí bí èèyàn ṣe bẹ́lẹ́dẹ́rìn tó náà ní jẹ̀gbẹ́ kọ́dà láì jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́sì ìwà abú rẹ̀ ìwà pálapàla rẹ̀ ẹni bá ti rí ọ pẹ̀lú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní faburú fi lọ́wọ́ náà pẹ́ ní búmanì ìyàn burúkú ẹ̀ mẹ́ni tí ń bá rìn ó ti máa kó àwọn ọmọ wọn sáko lẹ́yìn rẹ̀ ẹ má bá rí o ẹ bá jókòó ẹ burúkú lélẹ́yìn o nítorí kí ẹni tí ọba ti fẹ́ súnmọ́ wọ́n máa kọ́ra wọn ni pé kí wọ́n rí sá. Ànábì sallallahu ó ní ìnàmá mẹ́sàlù jẹ̀lísì sọ́ọ̀lẹ̀ wọ̀ jẹ̀lísì sùn ẹ̀rí àpèjúwe alábàárìn rere àti alábàárìn burúkú kìí ṣe àpèjúwe méjì ju àpèjúwe tí ń bọ̀ yìí lọ. lédè Lárúbáwá ìnàmá wọ́n ń pè ní àdàtú hafsirin pọkọs yẹn ni pé nǹkan yẹn ò lè jẹ́ bá mi àbáyé láti nítumọ̀ rẹ̀ ni pé àpèjúwe alábàárìn rere àti alábàárìn ebó àpèjúwe ọ̀rẹ́ rere àtọ̀rẹ́ burúkú kò rí bá mi ju àpèjúwe tí ń bọ̀ yìí lọ. báwo ló ti ṣe rí alẹ́nìkà hamilil miski wọ̀nà àfẹ́kọ́lkìr àpèjúwe wọn dàbí ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ ọba gbogbo lọ́fíńdà tí wọ́n ń pè ní almisk àti alágbẹ̀dẹ tí ń fi ẹ̀wìrì. E àpèjúwe ọ̀rẹ́ rere àtọ̀rẹ́ burúkú alábàárìn rere àtàlábàárìn burúkú ẹni tó ṣe é bá rìn àtẹni tí ò ṣe é bá rìn àpèjúwe ẹni rí tẹ́yẹ ká bá rìn tẹ́yẹ ká bá tò tẹ́yẹ ká ní lọ́rẹ̀ tẹ́yẹ ká ní tá a máa bá jókòó àpèjúwe rẹ̀ ní tẹni tó gbé àlùmísùkù lọ́wọ́ ọba gbogbo lọ́fíńdà àpèjúwe ẹni tí ọ̀yẹ́ ká bá tò ẹni tí ọ̀yẹ́ ká bá rìn ẹni tí ọ̀yẹ́ ká ní lọ́rẹ̀ ẹni tí ọ̀yẹ́ ká máa wá á ń bọ̀sibọ́sí pọ̀ wá wá wá òun náà ni àpèjúwe tẹni tí ń fi ẹ̀wèrì oníkálukú wọn rí nǹkan ṣe eléyìí gbé lọ́fíńdà lọ́wọ́ kì í wá ṣe gbogbo lọ́fíńdà eléyìí tó ṣe pé kò níye lórí kò lóòórùn dúndùn débì kan alọgba gbogbo lọ́fíńdà tá à ń pè ní almisk ńlọ ń gbé lọ́wọ́ ẹnìkejì rí nǹkan gbé lọ́wọ́ ń tiẹ̀ náà ẹ wèrè ilé ìtalágbẹ̀dẹ máa fì láti fi mú kí iná wọn máa jò dáadáa kó máa kẹ̀ nítorí pé bí iná bá ṣe ń jò sí ń kẹ̀ lálágbẹ̀dẹ máa rí sẹ́ à ń rọrin à ń lọ́rin ni wọ́n á máa rí i ṣe òun fi ọ̀wìrì eléyìí gbé lọ́fíńdà àlùmísùkù lọ́wọ́ agbọn bọlẹ tí wọ́n fi wọ́n wéra wọn ìrẹ anabi sallallahu alaihi wa alihi wasallam anabi ní ẹ̀rẹ́ ni tó gbé lọ́fíńdà lọ́wọ́ yẹn imma an yahziyak nínú kó bùn ọ kó fún ọ nínú lọ́fíńdà tó gbé lọ́wọ́ ẹ pé bẹ́ẹ̀ náà ló nínú ìgbésí ayé tẹ́nìkan bá fi lè gbé lọ́fíńdà jáde tó fi sọ́wọ́ tó fẹ́ fi para yóò wù ẹ̀yin tẹ́ wà lápá ọ̀tún àtàpọ̀ òsì rẹ̀ pé tẹ́yìn náà bá bínú sí i ẹ lè tẹ́ òdì ọwọ́ ẹ̀yin kí ẹ jẹ́ kí n máa tọ̀ bí ti ṣe máa ṣẹlẹ̀ nù. nítorí báwo ni èmi ó sì máa dá fi lọ́fíńdà sára tí sì máa wẹ̀yìn ràn bẹ́ẹ̀ fi lọ́fíńdà sára. láwùjọ tiwa. Alimasi ìbárù rẹ̀ pàdé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí lọ́yẹ táwọn ò ṣe kò jẹ́ kí wọ́n máa ṣe ẹ̀rí lọ́fíńdà yẹn nínú nǹkan tó yẹ kí òórùn dúndùn rẹ̀ ó máa hàn lára wa gbogbo gbà ni nítorí ìyí máa ń ṣe sábàbí káwọn èèyàn lè súnmọ́ yàn ó máa ń jẹ́ sábàbí. tó òórùn burúkú tí èéfi jáde lára èèyàn tó bá tiẹ̀ wà lára a máa mú pamọ́ yóò gbé pamọ́ kò ní jọ hàn ẹnìkan ò sì ní bẹ́ni tó gbé lọ́fíńdà tó fi sára kò ní bá jókòó kọ́ sọ pé kíní burúkú kan rùn kíní kíní burúkú náà àfi tó wá pé imú tiẹ̀ ni mú burúkú nítorí kí wọ́n sọ pé kọ̀tẹ́ńkìrọ̀ làáyìn nù. ضوء الشمس من رمدي وينكر الفم طعم الماء من سقمي wọ́n ní ẹyinjú tẹ rí ẹ ó lè kórìíra òye oòrùn nítorí pé ẹyinjú yẹn ò gbádùn téèyàn jáde sọ̀rọ̀ tí wọ́n máa fọ bojú pé ah oòrùn yìí ti mú pọ̀ jù oòrùn yìí ti mú pọ̀ jù ẹ̀rọ ayé ọwọ́ lójú kẹrìnrán ojú ní dùn ẹnu á sì máa kọ́ ọ ìtọ́wò omi yéé ṣe nítorí pómi ọba àdùn àmọ́ nítorí àárẹ̀ ẹ̀rí kí tí bàbá ń ṣèyàn lásán bẹ́ẹ̀ kò sí bí gbogbo èèyàn tó jókòó tí nǹkan ò ṣe bó ti ṣe máa sọ pé omi ti dùn pọ̀ tẹ́ni tí bá ń ṣe òní sọ pé omi korò torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àlọ́ fi ń dà òun ò ní ìdíkẹ́ nìkan ẹ̀sẹ̀ fún wẹ́ẹ̀rì kó oorun ẹ̀ dáa lọ́fíńdà yìí wọ́n ti wá sọ pé òun lọ bá fún gbogbo lọ́fíńdà pátákáàfà wọ́n ń pè ní alimẹ́sì wọn ò bùkátà kan ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí fún pọ́ọ̀rùn rẹ̀ dà ṣùgbọ́n àní sáláìrí nínú àwọn èèyàn tí wọ́n sọ pé òun yọ bala mu olójú lóun burúkú tó fi sára nítorí pé imú tiẹ̀ ni mo burúkú tí kò gbádùn sòkàkà kó fi yé wa pé mu tó ní ọ̀gbádùn yẹ́n torí ẹ ẹni tó fi lọ́fíńdà sára ìgbà tó ń fi sára yẹn ó ṣeé ṣe kó gbọ́n àwa náà eléyìí ló máa ń ṣẹlẹ̀ láwùjọ àwọn lárúbáwá pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí oníkálukú bá ṣàlùwà látàn bóyá ká tó kó tá a ti ṣàlùwà lá àbí lẹ́yìn ìgbà tá a bá wọnú mọ́ṣáláṣí pàápàá jùlọ lọ́jọ́ jùmọ̀à wàá rí i pé lọ́tún rẹ àti lọ́sì rẹ ọmọ ẹ̀yà rẹ nínú ẹ̀sìn Islam àwọn jẹ́ lárúbáwá kálukọ́ máa yọ lọ́fíńdà jáde lápò nínú àwọn àgò kéékèèké tó yóò fi ó lè si kó mú pọ̀ pátọ́ àánú rẹ̀ téèyàn máa fi tọ́ kó fi tọ́ lọ́fíńdà kó fi sódì ọwọ́ kó máa fi ra ẹ̀kẹ́ rẹ̀ má rẹ̀ kó máa fi nu ara rẹ̀ náà sọ pé ẹ ṣẹ́ẹ̀k ẹ̀yin náà gbọ́ ọ jáde ó fi sọ ọtí náà ẹni tó tún alẹ́ sọ ẹ ṣẹ́ẹ̀k wọn náà gbà wọn náà gbà wọn náà gbà subhanallah yàtọ̀ sáwọn ti máa pín àṣà nàbí láwùjọ tiwa níbi àṣà lẹ́yìn kàpọ̀ àwọn afi àṣà sí mu ojú apá bíi tá a mú gbó wọn àtọ́ba fa yóò ṣe sílẹ̀ gan mi ẹ̀yin náà gbogbo kálukú náà ti gbá tiẹ̀ lẹ́nu kí kálukú náà máa ṣe ni àwọn amúsìgá ńkọ́ ẹni tí amúsìgá náà bá yọ bẹ́ǹsì àbí kí ni wọ́n pè lóríṣiríṣi àwọn sìgá wọn yẹn tó lọ́ba yọ tó tó fi sẹ́nu báyìí bí pákó ṣe pọ́n kótó pálẹ́sẹ̀ àbí sẹ́yìn náà bá dúró sí o ẹ lè mú kàn bí sìgá ṣe wọ́n tó lónìí kẹ́ ẹ mú kàn wọ́n àjọ máa fẹ́ ìfín síra àwọn olùbílẹ̀ tó àwọn onílọ́sídà ọ̀nà ẹ̀ṣẹ́ ẹ̀yin náà gbọ́ jáde yóò fi sọ wọ́n yín eléyìí náà fi sọ́wọ́ yín eléyìí náà fi sọ́wọ́ yín ẹ̀ẹ́rì ẹni tí òun náà máa lọ bí ọmọra nkankan hajj lẹ́bàá rí tó náà gbé lọ́fíà wọn lù ó náà wà mọ́ṣáláṣí bí ọjọ́ jùmọ̀ ó náà wà lọ tẹ̀sí wa lọ yóò bá lẹ́bù wọ́n lè ẹ̀ sọ́ra o <laughs> wọ́n lè pe tó mú wa wọ́n fẹ́ fi gbárísì kì í yín nu gbígbà wọn máa gbárísì kì í yóò bá ìyẹn fẹ́ fi lọ́fíńdà sí ọ lọ kó o fi rárá kára tiẹ̀ náà máa rọrùn sọ́dà yóò ọlọ́mọdé àgbà ló fi ń dọ́rọ̀ o so gbogbo àwọn nǹkan tí máa jẹ́ kí fìọ́ wà láwùjọ tiwa àfi kéèyàn sọ́ra sí gbogbo ẹ̀ wọ́n fún tùmọ̀ mi <laughs> wọ́n fún tùmọ̀ mi sára rẹ̀ balẹ̀ ẹ̀ nà torí ẹ̀ lọ́fíńdà yẹn ẹni tí tó gbé lọ́fíńdà lọ́wọ́ nínú tọkọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ni ó lè bùn ọ náà kọ̀ọ̀nà ní nǹkan kan wàláhì pàápàá jùlọ ooru lọ́fíńdà wọn yẹn etí wọn fi alukóhólì sínú ó lè mọ rondo báyìí so igi pọ̀pá náà fi sínú bí pọ̀pá ti róyún tó bá ti fi tọ́ tó mu jáde báyìí kojú kó fi kàn sí ọ lọ́wọ́ lórígun kíní tìró yẹn pọ̀pá yẹn bíi mẹ́ta orígun méjì tó ní tùràrí táwọn bí wọn fi rọ ọlọ́ọ̀ táwọn bí náà fi rọ ó ti tó tó bá ti fi rọ ara báyìí òun rẹ̀ lè má kó lára sọ̀rọ̀ fúnjọ́ méjì mẹ́ta níbi tó ní agbára dé. wọn fẹ́ wọlé ni àwọn náà máa fẹ́ ah, gbọ́dọ̀ oorun dáadáa wa wá gbàtọ́ ah, pé àwa ń sin lọ́ọ̀ni àmọ́ àjókòó lóde ibi tí wọ́n ti ń tayò táwọn aláwọ̀ lè máa fi lọ́fíńdà sí wọn la wọ́n sọ máa tayò tí wọ́n ti ń jẹ yóyú ẹ̀sẹ̀ ni kékeré kò ní dà fún ọ. <laughs> torí ẹ̀ náà ká máa kọ́ sí rẹ̀ yẹn tó lọ́wọ́ ẹlẹ́kejì wọ́n ìmà ẹ̀ǹtẹ̀fẹ̀tẹ̀ àmìn àbí kí wò ó ti rà kọ́ ra nínú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ah, wọ́n fẹ́ kẹ́ ta lọ́fíńdà díẹ̀ fún mi nù lọ́fíńdà yìí ah, eléèlò lọ fẹ́ rà ọlọ́niyè bá ló ń fẹ́ rà oore náà ni torí ń tọ́da lọ gbà kò gbọ́ kò ta fọ́ wọ́n ìmà ẹ̀ǹtẹ̀jìdàmìn horí hàn fàyè bẹ́ẹ̀ àbí kó orúurùn tó da lọ́dọ̀ rẹ̀. tẹlifínísì àti bùnyà ó ń bùkátà kéèyàn má jà fún àti sàfúnyà ó ń bùkátà pé kéèyàn jẹ́ pé ń bùkátà owó òun. ahun ni kò bomi kò bùkátà owó ta fún mi à kò lè dí òórùn dáadáa rẹ̀ lọ́wọ́ òórùn ọwọ́ àdọ̀ mi náà ni kò sí lè yá ahun tó. sẹ́ni kó oorun lọ́fíńdà ti ń bẹ lọ́dọ̀ rẹ ọmọdọ́dọ̀ ẹlòmíì. kò sí bí èrò ṣe jẹ́ pé bùkátà sẹ́ni kó oorun lọ́fíńdà ọmọdọ́dọ̀ rẹ̀. ẹ wá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ló burú kò sí ètò burú inú kó inú ká rà lọ́dọ̀ rẹ̀ inú ká gbóòórùn tó dáa. bẹ́ẹ̀ náà lọ́rẹ́ béèyàn ṣe é hùwà tó dáa ọ̀rẹ́ rere ó máa ń káyàn má bi téèyàn ti ń ṣìwà hù yóò máa sọ pé ah ọ̀rẹ́ wa a lè má ṣe báyìí a lè má ṣe báyìí káyọ̀ owó tòrò pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn máa fi ṣe nǹkan anábì sallallahu alayhi wa alihi wa sallam ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń jọka báyìí báyìí báyìí báyìí báyìí lànà bí ṣe wọ́n pa jùlọ àwọn tá a sọ pé à ń ṣe tọ́lá à ń tẹ̀lé tà nábì sallallahu alayhi wa sallam báyìí lànà káà náà ṣe bí o sì kankan torí pọ́ rẹ̀ ti ta ló lóbò ń o náà lè mú wàrí o tí ọba lọ jẹ́ ni eré lọ́n bá rìn báwọn ó lè ṣàǹfààní òun láéláé ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kọjá pé ọ̀rẹ́ rẹ̀ o ó lè sọ pé kó o sanwó fún kó o fi rìn ọ́ kó o rẹ ọ̀nà tí wọn ló gbégbà tó fi máa hùwà sọ́dà. So ẹ̀mọ̀ kan máa ń tírénì èèyàn fún wa náà nítorí wọ́n ní ọ̀nà méjì lèèyàn máa fi níwà kò bá jẹ́ wà tó dáa kò bá jẹ́ wà bú alákọ̀ọ́kọ́ oníkọ́jọ́ pọ́lọ̀ ń dà mọ́ ọlọ́run máa dá wà rí máyà àti máa dá wà bú máyà sì lè ṣe é ṣe kọ́lẹ́ pé yóò ṣe díyàn èèyàn ò níwà èèyàn ò níwà rárá gbogbo àwọn wà burúkú ló kọ́ wọ́n rẹ̀ bí wọ́n sọ pé ẹ ò lójútì ọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀mọ̀rú ọ̀rọ̀ téèyàn máa sọ ò tiẹ̀ mọ́tàbọ̀ fẹ́ni tó ju ní lọ ọ̀pọ̀lọ́ ẹlòmíì yọ jẹ pé ìgbà tẹ́lu ti ń kùn òun náà wà lọ kọ́ ìwà lọ́dọ̀ àwọn ẹni tó ní torí rẹ̀ náà wọ́n sọ pé ìwà inú kọ́ lọ́wọ́ da mọ́yàn àbí kọ́ jẹ́ ní téèyàn gbìyànjú láti ní nígbà tí ò ní tẹ́lẹ̀ ọ̀nà méjì téèyàn máa fi níwà nù lẹ́nìkan tá a máa ń sọ fún kó níwà ìyẹn bú ni ọ ìwà rádaràda pálapàla ló kọ́ rẹ ọlọ́run ọ̀dà mọ́ mi nì eléyìí ó ṣàwáwí nítorí tọ́lọ̀ ọ̀bá dá mọ́ ọ̀nà àti lọ́kọ́ lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ ó sílẹ̀ torí ọ̀làwáwí kan ọ̀làwí jáde kan tó lè wí kọ́lọ̀ pé ńlọ́fà tí n fi máa hùwárí àkóòtù kan láì níye gbà lórí ìwà abú rẹ̀ àwọn yóò sì bẹnu àtẹ́ lù ọ́ púpọ̀ lórí wàrà dáradá pálapàla tó wà lọ́wọ́ rẹ̀ eléyìí náà tó ní ti máa mú kójú ó ti ni fún gbogbo ẹni tó bá lójú torí ẹni tó lójú lójú tì yóò bá lójú yóò máa hùwà pálapàla rádaràdà ráúnráún pẹ́ńsẹ́ ń bá wí sí bẹ́ẹ̀ náà nìwà ó tún máa bàjẹ́ tí ó tún máa bú tí ó máa peléke sí ṣùgbọ́n ẹni tí ó jẹ́ kó lójú tójú ń tì òun yóò mọ wù àwòkọ́sí àwọn èèyàn pé eléyìí báyìí ìwà tí ń hù yìí dà o yóò fẹ́ rìn súnmọ́ yóò mọ wò bóòlù ló ṣe rọrùn fún láti hù bóòlù ló ṣe rọrùn fún láti jìnnà sírú àwọn àwà pálapàla tó wà lọ́wọ́ ọ̀tún torí rẹ ìyẹn máa fowó kọ́ lọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń bá fún níwà yóò sì máa wo ìwà tẹ̀ ń wò yẹn ọ̀gá nínú ẹ̀bùn tọ́lọ̀ wọn bá máa ń fún àwọn ẹrú rẹ̀ torí rẹ̀ náà ló ṣe jẹ́ pé àlòmọ̀ kan ò sí tọ́jú ọ̀la wọn lè da tó lè sunwọ̀n tó lè tòrò tó lè ní àdùn nínú nígbà tí wọ́n bá ti níwà rí lọ́wọ́. àwọn èèyàn sì máa kú kó tó di pé wọ́n kú tí wọ́n bá níwà rí lọ́wọ́. torí àwọn sọ pé wa innamal umamul akhlaqu ma baqiyat wa innahum dhahabat akhlaquhum dhahabu wọ́n ní gbogbo àlómọ̀tẹ́ rí láyé yìí ìwà ní máa mú wọn sẹ́kù tẹ̀bá níwà rí wọ́n máa kà yín pẹ́ni tí ò ti kù tí ìwà bá ti lọ tó fi yín sílẹ̀ ẹ ti kú láì ti kù torí a gbọ́dọ̀ kíyèsí bẹ́ẹ̀ wọn kí n gbìyànjú kí n sapá sasẹ̀ láti rìn mẹ́ni tí ń tara rẹ̀ dẹni tó dáa ntọ́ yẹ kí n ṣe ntọ́ yẹ kí n mójútó ni kìí ṣe pé ẹni bú ẹni rádaràda ẹni pálapàla ẹni ránunránun èkejì ajá ìní àwọn màbá ṣe. ìròkè tó bá ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ tiẹ̀ náà pé wọn náà ń bá rìn ìjọ máa fi ń bu wọ́n fi bú wọn náà àwọn ọ̀rọ̀ àbúrúkú ti hù tí wò ó ti hù tiẹ̀ débẹ̀ wọ́n tún ti kọ́ kàmọ́ ọ̀gbọ̀n mọ́ ẹlẹ́sẹ̀ ìwọ lọ́sẹ̀sẹ̀ máa ń yànnà náà pé lóòótọ́ èmi náà máa ń parọ́ lóòótọ́ à èmi náà á sá ni mi wá lóòótọ́ bàtà mi tí ìbá tèmi débi pé ká máa jálè o ẹ̀rí bẹ́ẹ̀ so àti pé three minus two equals to one ó kù kàn ẹ dákun gbogbo wọn máa ń parọ́ asá ni mi ṣé àwọn òdòdó tó dànù àbí ráwọ̀ tó sunwọ̀n tí èèyàn bá ti ń bá àwọn èèyàn burúkú rìn kò sí tàbí ṣùgbọ́n èèyàn wọ́n làpá lára èèyàn náà ni ẹni tó gbé lọ́fíńdà lọ́ọ̀rì inú kó bùn wá ń bẹ̀ inú kó tà fún wá ń bẹ̀ bọ́fẹ́ bọ́kọ̀ á gbóòórùn lọ́dọ̀ nǹkan mẹ́ta yẹn bẹ́ẹ̀ náà lọ́rẹ́ dáadáa inú kó jẹ́ pé ó wá nínú wa àpérò lọ́dọ̀ tiwa náà ọ̀rọ̀ pé bí o sí nǹkan kan mm, àbá ti fọmọ fún un àmọ́ bí o sí nǹkan kan lágbájá ní ń bá rìn lágbájá ní ń bá rìn lọ́pọ̀lọpọ̀ fi dóyàwó wọ́n gẹ́ ẹ ṣe pé wọ́n ní máàkì tó dáa fún un lágbájá ní sì ń bá rìn lọ́pọ̀lọpọ̀ fi ṣòfò ìyàwó tí bá fẹ́ o kì í ṣe pé wọ́n rí máàkì burúkú kan fún gangan ṣùgbọ́n ìwọ pé ah, ọkùnrin ebú onímọ̀ ń bá rìn ọ̀rẹ́ lọ padà wá

àwọn aṣọ rẹ̀ ó jóná o nítorí pé òun lè má láníyàn kó n fẹ́ ju ọ lásọ ṣùgbọ́n ẹ̀ta aná tí ẹwìrì ń mú jáde látara tí iná ti ń kẹ̀ tẹ́ta náà bá gbéra ó lè jẹ́ pé déédéé agbárí ẹ̀ ni bọ̀ tí ọba sì ju ọlá ju ọlá sọ torí àwọn àgbẹ̀dẹ alágbẹ̀dẹ ẹ̀ rí i pé aṣọ ń lu iná lu aṣọ kọjá nǹkan tuntun lọ́dọ̀ tiwọn. èèyàn lè máa bá alágbẹ̀dẹ wí tí ń fi ẹwì pé a ah, gbogbo aṣọ yín ti á lu báyìí ah, bóòlù tún fẹ́ kó sí tí kò lẹ́pọ̀ ni yóò lu náà ni nígbà tá a kà sọ ni pé àwọn aṣọ tó ti lu báyìí táwọn náà ti dàbí asẹ́ ẹ má máa gbé wa mọ́ṣáláṣí tàbí òye nítorí pé ọmọ ṣètùnà àṣírí ti ń bẹ lábẹ́ rẹ̀ tó ẹ máa wọ yún ṣiṣẹ́ lásìkò sọ láti bá ti tó ń kọ́ ẹ bọ́ọ̀lẹ̀ tó bẹ́ẹ̀ náà lọ́rẹ́ burúkú yóò fi ìwà burúkú yóò fi kó bọ̀ yóò kàn kọ́ kúkọ́ yóò sọ ọ́ náà dọ́mọkọ́ ma yóò sọ ọ́ di bàbá màmá kí bàbá kí màmá yóò sara àwọn abú rẹ̀ yóò sọ ọ́ di ọkùnrin òfóun ọkùnrin àdánù. ẹ̀rì tí wọ́n máa ń fọ̀rọ̀ wá yẹn lẹ́nu ẹ̀ pé mi náà ti rí bẹ́ẹ̀ rí agbẹ́sẹ̀ tí mo bá rìn ni ẹ̀yin yóò rí àwọn olè tí wọ́n mú tí wọ́n fẹ́ fẹ̀yìn wọn ti àgbà tí wọ́n á ní tí wọ́n ní gbólóhùn ìgbẹ̀yìn tí wọ́n fẹ́ bára yé sọ tómi ọmọ sọ pé òun rọ ìjọba wọ́n dákun wò kúnlẹ̀ abiyama ìwọ wò kúnlẹ̀ abiyama tó fi lọ́jà lé o ìdúró rẹ̀ ló wò ọ̀wá ní kí wọ́n wo ìkúnlẹ̀ abiyama kí wọ́n yáfi rẹ̀ lónìí nítorí pé wo òṣìṣẹ́ yìí rí ẹ̀ẹ̀kan tó fẹ́ ṣe yìí náà lọ́jà ju ọ lọ́wọ́ ọ̀rẹ́ yìí náà ló sì pa ọ́ ẹ wàláhì ọ̀rẹ́ ló kó bá ọ̀rẹ́ ló bà tiẹ̀ jẹ́ irú àwọn àṣẹlẹ̀ báwọn wọ́n ti tẹ̀lẹ̀ púpọ̀ nù gbèsè ayé wa yìí tó wọ́n ní ọ̀rẹ́ máa lani ọ̀rẹ́ máa kó bá ni ọ̀rẹ́ máa lani ọ̀rẹ́ máa kó bá ni akóbánilọ ju ẹni tí máa lani lọ nínú àwọn ọ̀rẹ́ ẹni tó máa ń ba tèèyàn jẹ́ kò sí ní fi ọ̀lẹ̀ ojú yọ ọ tó ló wọn ní akóbára wọn wọn èyí ara wọn ẹni tí ọba tiẹ̀ jẹ́ tí ó kó bọ kò ní yọ ìwọ ti máa fojú lé ó tún fẹnu lé olórí láàárọ̀ yóò tún dé gúbọ bó bá di lọ́sàn ó tún ti di gúlẹ bó bá di lálẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tá òfò lọ́ọ̀rẹ́ alákòóbọ̀ ọ̀rẹ́ àdánù ọ̀rẹ́ abatẹnijẹ́ ọ̀rẹ́ amánisẹ́ni. torí ẹ̀ àwọn ọ̀rẹ́ tó máa yàn lọ́rẹ̀ irú àwọn ọ̀rẹ́ wo ni sẹ́ni tó lọ́fíńdà lọ náà ni àbápèjúwe ẹni tí ń fi ẹ̀wì. ẹlòmíì ní ìsìn ṣe zinari ọ̀rẹ́ ló fà á ọ̀rẹ́ ló fà á ìgbọ́nsọ́ láwọn máa jáde ìjáde ìwẹ́ sọ̀rọ̀ atakété gẹ́gẹ́ bí ìṣe àwọn tí mánì wọn ò tí ì jẹ́ pé epo kíkó ó ti dà sábà la ìgbàgbọ́ wọn ọ̀rọ̀ atakété o dúró lọ́ọ̀kan tó ni wọ́n bá wọ̀ pé ìwọ ọ̀já sí ni láì jẹ́ pé ìyànjá sẹ́rẹ̀ wọ́n tún lọ bọ́ pé bọ́ọ̀ bí dàrí wọ́n lè tí ọmọbìnrin kan sí ọ pé lọ́ọ́ bá ojú ní ti subhanallah lọ́nà bá di kó ṣe zina akọ́kọ́ ló lè o lẹ́yìn rẹ̀ ẹ kó náà ti perfect torí pé ìtìjú ó sì kú lọ́dọ̀ rẹ̀ ni yọ wá dọ̀ ọmọ kọ́mọ tó ya gara wa lójijì bẹ́ẹ̀ ni ẹbí ò mutí rí o ọ̀rẹ́ lọ sọ́dọ̀ mutí nítorí pé nígbà tí wọ́n mú jáde oníkálukú wọn ẹnìkan òun kó jáde bọ́mọ yahoo ni ó fún kálukú ní tó bá fẹ́ wọ́n á ní kí wọ́n bá mú wàrà anúgbò wọ́n máa gbé wàrà kan wá fún wọn máa ń fi ọ̀rẹ́ gà olùkó la gbé wá ìdá wọn ti ń gba eégún onúgbò tó wọ́n á fẹ́ mu wàrà anúgbò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù ọ̀ wọ́n bá wípé ẹgbẹ́ ẹrù jẹjẹ kan fún un lọ́ba ẹrù jẹjẹ láìsí gbogbo fún rẹ̀ orí gbóná orí kárin wọn bá ní kí ni à ọkùnrin èyí tó gbóná wọn máa gbé wọn máa gbé lura wọn náà bá mú wọn bá di pé ẹrù jẹjẹ lọ ń wá ká ẹyin náà gbó kọ tí ó fò gbogbo ọtí lọ tí ó fò wọn wá ní eléyìí ò ẹrù jẹjẹ tó fà lọ mọ àwọn kan ọmọdé yà bí sọ́kọ̀já àrán pọ̀n tí wọ́n dunu ń jẹ ọwọ́ bí wàá lọ máa mú mú kú mu èyí ọ̀wọ́ àpà ọmọ kínkínní bá èyí ọ̀bà pọ́n mọ́ lẹ́nu dábàá rí tó ń nà tó ń rẹ lọ kẹ̀bi ti fi ráwọ́ náà rọ̀ọ̀ sọ́ra rẹ̀ ah, kílódé kílódé torí ìmúkúmu ni ìmúkúmu a máa ṣe ní ìṣekúṣe ẹlòmíì tẹ́ rí yẹn kì sọmọ ìyàwó yàwó ọba wọn rìn ni ọba wọn rìn wọn kóra ẹ ọmọ ọmọ sọjà rẹ lè kí o ọmọ sọjà rẹ lè kí o kàkà kí ọwọ́ ẹsẹ kọ́ tí ọmọ ẹ òjijì ọmọ àbí tó náà gbé wà là ó jálàbí ọba bẹ̀rẹ̀ jálàbí ẹ̀ wọ́n fi ṣe ẹ̀rọ ni kọ́ wa náà ẹ̀ lónà ìṣe obìnrin iṣẹ́ ẹ̀sìn náà ni àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ó sì máa ń sọ yẹn di kèfèrí lórí pé bó ló ṣe ṣe jálàbí tó ní ṣe yẹn wò ó ṣe yẹn wò náà ní tọ́lọ́jọ́ òní tà nígbà tí wọn bá ti dé tàdé lónìí wọn máa dà níyà sówó láì jẹ́ kí wọ́n sọ láti wọ́n wọn yẹ̀ wò bọ́ọ̀ bá jẹ́ pọ̀ ń tẹ̀yàn rìn tí ó sì máa wà tẹ́lẹ̀wọ́ tọ́ọ̀ máa lómi tọ́ọ̀ máa lóra wọ̀ o lè jẹ́ bàbá alukurani kò yí yóò la alukurani kò yí abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ó wá bá pé ṣiṣẹ́ o gbogbo èèyàn wọn kọ fún pé ara ah, wọn ló tún bá máa ṣe ọbẹ̀ pàtàkì ẹ̀ṣẹ́ ni kíníkan kíníkan ò ní. ọ̀nà tó ń rí pọ́sẹ́kù fọ́ọ̀nù ẹ bá bàtò ń jẹ o <laughs> kọ́ nígbà wọn lọ sẹ́túbọ̀ bàbá wa ni ojú òun ọ̀la dáadáa nígbà tó ṣe jálàbí ó ń ti yí sẹ́ padà kílẹ̀ ń ṣe nísìnyí. Paul ti di yahoo yahoo boy ẹ sáfù kan náà ni àbí sáfù kan náà sáfù kan náà ni torí gbogbo ẹ náà ọ̀nà olè jà ọ̀nà arọ́pa ọ̀nà jàǹbá sí ọ̀nà ni gbogbo ẹ̀. torí ẹ̀ àwọn ọ̀rẹ́ kan làwọn gbé sí òfò wá fún un wípé àwọn fẹ́ dùpò ẹnìkan lu òyìnbó àmọ́ àwọn fẹ́ kó jẹ́ pé yóò ṣe oògùn òfò kan fáwọn tí ó mú kí òyìnbó báwọn máa ṣe ń pè kó máa wo gbọ̀ọ̀ bẹ́lẹ́dẹ̀ ti wò. òun náà bá sí ló ń ṣe sàdábàrù tó ṣe. ó gbé ẹ ìwádìí pègbètúgbètú tí ó gbé fún ó gbé fún wa. làwọn bá sì dé lẹ́yìn ọjọ́ díẹ̀ pé à tẹ́tí àwọn jẹ̀ pẹ̀lú ẹ̀rí wà ẹ̀. wọ́n ní nǹkan bíi two point five million. mi ò gbọ́ Yorùbá. ọ̀ gbọ́ Yorùbá ok two point five English. lónà <laughs> bá ní kíní ìwà ọ̀dà àjò táwọn ṣe lọ èló lè wá sọ́fọ́ ẹ̀sọ́ twelve thousand èyí ti jẹ́ two point five lọ́ba ní tọ́ wó ọ̀rọ̀ ẹ̀fọ́ nàmà mi lónà bá di pé èmi òbó lọ́ọ̀lù ń bá yín sóògùn tó jẹ òun ọ̀ á nílé sáwó fúnra tún lọ́ba di pé ọ̀tara jálà bíi di four one nine torí kápítà kan náà ni wọ́n ti jọ ń yí abẹ́rẹ́ rí mẹ́ sẹ́wọ̀n pé local government máa ń bẹ lábẹ́ àwọn local government wọ́n máa ń bẹ lábẹ́ capital látàrí ẹni tí yẹn ń bá rìn yẹn máa ń dẹ́ni bù yẹn máa ń dẹ́ni bù ẹ̀yin náà wò wò àwọn ọ̀wà tẹ́ bá rí tọ́wà lọ́wọ́ ẹni tí ò da ẹ̀yin ẹ̀kan má ṣàbòsí sórí ara yín kẹ́ pàkíyèsí ara yín pé ìgbà tí n ti máa hùwà ibò mo ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí kẹ́nìkan ló kóra yín ẹni tó kóra yín àpèjúwe tá a mú wa lónìí náà ẹni tó bá ti ní jẹ́nu ẹni kí ẹ bá ti yàn jẹ́ kó dúró ti yàn má nítorí pé tó bá di jọ́ tí wọ́n bá bú ọ tó ń sọ pé ha irúwà burúkú wo ló ń wí lágbàdá ló sì kóra ọ tí lágbàdá bá ń bẹ́ẹ̀ wàláhì tí wọn bá ń dáadáa yóò lu ẹni tó sọ bẹ́ẹ̀. ṣáà ẹ fẹ́ máa bà mí jẹ́ kọ́lá àmọ́sí bá gbàlagbà tó gbà nìyí sọ̀rọ̀ pé ọ̀nà bí ó ṣe náà ti yín lòun ẹ wá sọ pé mi mo kóra ebóni àti bàjẹ́ láti inú ìyá tiẹ̀ ta ló fẹ́ ta ló fẹ́ kóra ẹni tó ti bàjẹ́ láti inú ìyá rẹ̀ wá so ẹnìkan bàtí orí pé bí ọ̀gá wọn ṣe sínú ṣẹ̀tọ́n kẹmẹ́tẹ́lẹ́ ṣẹ̀tọ́n ẹnìkan lẹ́lẹ́ ẹnìkan kọ́ tẹ́lẹ̀ bari'un mink inni akhafu Allah rabbal alamin ọlọ́run níbi àpèjúwe ṣètọ́ni yìí máa sọ fún yàn pé ṣe kẹfẹ́rí sọlọ téèyàn bá fi ṣe kẹfẹ́rí pín ṣàìṣe ṣètọ́ni ọ̀rọ̀ àtàkété ni pé kò sí tọ́kàn mi pẹ̀lú ẹ o kódà rí ọ rí èyí sì mọ́ gan pẹ̀lú èmi bẹ̀rù ọlọ́ olúwa gbogbo àgbáńlá yìí sẹ́wọ̀n tó bó wọn lọgọ ṣe máa ṣe bẹ́ẹ̀ tọmọ lẹ́yìn náà ní ṣe bẹ́ẹ̀ talẹtọ ba tèèyàn jẹ láyé tó dúró ti pé àwa náà la ba tiẹ̀ jẹ kò sí torí di eléyìí abatẹnijẹ máa sánà àti batẹnijẹ ṣùgbọ́n wọn kì í batẹnijẹ káfíń ojú. jẹ́ ọ jẹ́ pé èèyàn rí lọ́ọ́ máa bá rìn o ọ̀bẹ ni bó rìn o abúté ó lè ṣe fún yàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí à ń tẹ̀lé ọkọ lónìí ọ̀rẹ́kọ̀ rẹ̀ olókòwòkọ rẹ̀ tọkọ fi yèyàn bú. nítorí pé ọkùnrin lè dá níbi ká tọ́jú obìnrin ká má fún níyà jẹ níbi ká mójútó ọ̀rọ̀ rẹ̀ ká má dada wàhálà tí ọmọ polisi ṣe tí ọmọ fara ṣe tí ọmọ gbé gbogbo nǹkan dùnú wálé fún ìyàwó rẹ̀ lọ́nà tí sẹ̀mí wọn fi rọrùn ọ̀rẹ́ kan ní ọkàn ṣe déédéé rẹ̀ ńjọ́ kan pé gbogbo wàhálà tẹ́ ń ṣe ta lẹ́ ń ṣe fún ah, yàrá ni ǹjẹ́ kí yọ jẹ́ ah, obìnrin rere nǹkankan anábì sọ̀rọ̀ máa ń sọ́lá oníkà ṣe dáadáa sáwọn obìnrin wa tóró ló máa ń ṣe dáadáa sáwọn ìyàwó òǹdùkọ̀ ah, ọ̀rẹ́ wa yóò ṣe yún má. àwọn sọ̀rọ̀ ẹ̀dẹ́rú obìnrin wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ́rú obìnrin yọ̀bá mọ́rọ̀kọ yọ gbogbo tá a máa mú wá owó kíní owó kíní tó o bá rí tó o bá rí tó o jẹ láìsí inú ilé ìwọ lọ rà mọ́rọ̀kọ yọ ọ̀sọ̀ ọdún àti kí la máa pè tó o bá rí tó o wọ sọ ọdún inú ilé àtàwọn ọmọ ẹ ìwọ lọ rà wọ́n ní ayé ń sọ̀rọ̀ ẹ̀ tèmi tí a jẹ́ wọ́n á rí aṣọ ìwé obìnrin ọ̀rẹ́ òfò ní bàtà ọ̀pọ̀lọpọ̀ jẹ́. ẹlòmíì ń tẹnu lé kọjá sísọ ọ̀rí òfò ló lè jìnnà sí ẹlòmíì máa ń tọ́jú ọmọ rẹ̀ dáadáa ọ̀rí òfò ló lè jìnnà sáà ń tọ́jú ọmọ ẹlòmíì lẹ́mìí pé màá gbogbo ibi tó bá lè kọ́ dé láyé bó tilẹ̀ jẹ́ pé ìwé méje wọ́n ń kà láyé tiẹ̀ ní kàwé méje o ok ńgbà tí wọ́n ti wá kàwé méje. iná wà ń bí iná wà ń bí iná. pọ̀ nínú àwọn èèyàn tọ́gbàrà wọn lónìí fáwọn kẹ́kọ̀ọ́ ó lè jẹ́ pé àwọn ọ̀rẹ́ àwọn bàbá wọn lọ́pọ̀ àpọ̀lọpọ̀. tó bá jẹ́ pé. àwọn àyèwò la ti máa gbọ́wọ́ sókè a gbọ́wọ́ sókè nígbà a bẹ̀rẹ̀ sọ́lẹ̀ a tún gbọ́wọ́ sókè nígbà a ń lọ sí rúkú a tún gbọ́wọ́ sókè nígbà tá a ń nàró láti rúkú eléyìí jẹ́ mẹ́ta a tún gbọ́wọ́ a dìde lọ sí rákẹ́lẹ́ kẹta nígbà tá a bá tó dìde dúró tán. láti sọ pé Allahu akbar a sì gbọ́ wa méjèèjì sókè. ilé ìlú wa nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma ó sì fi yé wa ikú Ànábì sallallahu alayhi wa sallam kì í tún gbọ́wọ́ sókè níbòmí mà. ṣùgbọ́n tẹ́wọ́n ànírà kẹlẹ́ kejì ìgbà tá gbọ́wọ́ sókè ònìgbà tá máa ń lọ sórò kú ọ̀. àtìgbà tá à ń bá ń gbórí sókè láti rúkọ. rákẹ́lẹ́kẹta ìgbà tá a dìde dó a gbọ́wọ́ tún lọ sí rúkọ táwa tún nàró láti rúkọ. rákẹ́lẹ́kẹrin ìgbà tá à ń bá ń lọ rúkọ tá à ń bá ń gbórí sókè láti rúkọ. àwọn àgbà láwọn àyè míì tó yàtọ̀ sílẹ̀ yìí eléyìí ti jẹ́ ẹgbàá wa tó wá nù Sahih al-Bukhari ẹgbàá wa mi wá látọ̀dọ̀ sábẹ́ tí ń jẹ́ Malik ibn al-Huwairi radiyallahu anhu oníkanà nàbí sallallahu alayhi wa sallam yarfa'u yadayhi fi as-salah fi kulli khafdin wa raf'in anabi máa ń gbé ọwọ́ méjèèjì sókè nínú sọlẹ́ à. ní gbogbo gbígbórí sókè àti gbígbórí lọ sílẹ̀ ètò túmọ̀ sí pé màtánà bíbẹ̀ rẹ̀ sọ́láàt yọ gbọ́wọ́ sókè gbàtí ń lọ sí rùkú yọ gbọ́wọ́ sókè gbàtí ń gbórí sókè láti rùkú yọ gbọ́wọ́ sókè ìgbà tí ń mórí lọ sílẹ̀ forí kalẹ̀ yóò tún sókè nígbà tó bá tún nàró láti forí kalẹ̀ yóò tí máa ń lọ sí foríkalẹ̀ kejì yóò tún gbọ́wọ́ sókè gbàtí máa ń dìde láti foríkalẹ̀ kejì yóò tún gbọ́wọ́ sókè fi kulli khafdin wa raf' hadithi Malik ibn al-Huwayrith radiyallahu anhu olùgbàwa inú rẹ̀ náà láti rí sọ́lú nínú hadithi Malik láti rí sọ́lú kama ra'aytumuni usalli Malik yìí kan náà lọ́gbàdìsí anabi máa ń gbọ́ sókè níbi gbogbo gbígbórí lọ sókè àti gbígbórí lọ sílẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ pín sí méjì nípa àdéhùn méjèèjì táwọn gbọ́ sókè bó ti wá lọ́dọ̀ Malik ibn al-Hawari àbọ̀wọ̀ àyè tí Abdullahi ibn Umar tó ti tọ́ka sí yẹn ibẹ̀ láti máa gbọ́wọ́ sókè sọ apá kan nu wọn wọn mú àbẹ́yìí tó pọ̀ jù nu wọn wọ́n mú ètí malik ètí abdullahi bin umar tó gbà wá wọ́n mú. àwọn tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi riwaya kan wá lọ́dọ̀ imaamu ahmed àwọn làwọn gbọ́ sókè sí kulli khafdin wa àwọn olùmọ̀ tó pọ̀ jù táwọn wá sọ yìí pé ọ̀wé ètí bin umar sọ lálò wọ́n ní hadithi malik ibn al-huwairi nìyẹn ó fẹsẹ̀ rìn lẹ̀ kése kíkọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ti tako àwọn àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ òfin ṣẹ̀ríyà nípa àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tó sì tako ètò fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ òun náà ní ká pè ní hadithun shadh alhadithu shadh òun náà làdìsí tó ṣe pé ọ̀nà tó gbà wá bó ti ṣe wá ọ̀tàkùn etí ó rìnlẹ̀ jùlọ àní ah, fi sẹ̀rí wọ́n ní ṣòdòdò yẹn ó ti sọ di bàáyì àní lò láti fi sẹ̀rí ilé yẹn la sa lẹ́tà àwọn olùmọ̀mí sọ pé ètò wa nínú hadithi Malik ibn al-Huwayrith gbígbọ́ sókè ní gbogbo gbígbí sókè àti gbígbórí lọ sílẹ̀ ziyadatu thiqa kí ni wọ́n máa ń pèrú ẹ̀ àlékún tó tọ̀dọ̀ ẹni tó ṣe fọkàn tán tọ́tọ́dọ̀ rẹ̀ wá ìlànà ìpínlẹ̀ yẹn wa ziyadatu thiqati maqbula àlékún tó bá sì wá látọ̀dọ̀ ọ̀rùn wọn a máa gbà ìdí táwọn fi gbà á nù ṣùgbọ́n ìta àwọn fọ́ọ̀mù ni pé àdìsí Abdullah ibn Umar agbọ̀wọ́ sókè níbẹ̀rẹ̀ sọ láti wá agbọ̀wọ́ sókè ńgbà tá a fẹ́ rúkú agbọ̀wọ́ sókè ńgbà tó nàró láti rúkú. a tún ṣe bẹ́ẹ̀ ní rákà ẹlẹ́kejì yàtọ̀ sí pé àní gbàtà bá rúkú gbàtà bá gbórí sókè láti rúkú gbàtà bá tó dìde lọ sí rákà ẹlẹ́kẹta láti sọ pé Allahu akbar á sì wa sókè gbogbo kátó rúkú àtìgbà tá a máa ń gbórí sókè láti rúkú a máa gbọ́ wa sókè eléyìí ni ètò àṣàlẹ́sà ó túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí wọ́n ń gbọ́ sókè lè tọ́pọ̀ yàn àní takò nítorí àdéhìtì tí ó wà nípa rẹ̀ lẹ́kùn ìgbà tó náà bá ń mọ nǹkan rẹ̀ tí èèkàn ṣe pé bọ́yá I feel like doing that wọ́n kàn fẹ́ ṣe nǹkan tí wọ́n fi máa ṣe ṣáínṣáín láàrin àwọn olódò ẹgbẹ́ rẹ̀ torí pé sìn làwọn ń ṣe kìí ṣeré ọjọ́ bó ti ṣe jẹ́ náà. ìyàwó tó rán màmá ẹ̀ lọ sí hajj. wọ́n lè ti mọ̀ pé sí ọwọ́ èèyàn ọ̀dà bí ẹni tí ń ṣe yahoo yahoo èèyàn wá ń ṣe dé lọ ọmọ yahoo yahoo agbá sọ wá pé ẹ bá ń dágbádá tá a lè bá a dá àti pé owó tá a gbà lọ́dọ̀ rẹ̀ ṣé halal ni àbí èsì halal. wọ́n ní kì í ṣe pé àwọn alábí o pé ṣé yahoo yahoo ló ń ṣe o òun ló sọ pé iṣẹ́ mi nìyẹn tọ́ àkọ́kọ́ ọlọ́run ọ̀bẹ wa ká máa wádìí lọ́dọ̀ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún wa níṣẹ́ wò lẹ́ ń ṣe lókun ìgbà tó bá yẹ pé tẹ́tọ́ fẹ́ gbé fún wa yẹn kò ní í ṣe pẹ̀lú tí ó mú wa ṣẹ lọ. kíní ìsinyìí ẹnìkan fẹ́ wípé wọ bàbá tó ń ṣe artist kọ́ ọ bó ń kọ́ ọ̀kan sára mọ́tò kò sí ní tó burú pé kọ́ ọ bá kọ́ sí i. ìgbà Islam kò lè bá a là ẹ̀ kò kò sí wàhálà mọ́ àmọ́ sọ pé wọ́n mọ́lẹ̀ nínú òkùnkùn kí ni jẹ́ báyìí. sọ̀kọ́ máa kọ́ sára mọ́tò àyọkọ láti inú bíbélì ọlọ́mọdé. abẹ́bà mi yà àgbélébù oníyẹ̀ wọ́n ní kí wọ́n bá wọn yà sára mọ́tò. ìyá dára nù àyà dára nù nítorí pé nítorí yà wọ́n ti ń ta àwọn náà alẹ́ ìtumí wọ́n lọ́dún wa. wọlọ lọ ràn wọ́n lọ láti dẹ́ṣẹ̀ wọ́n lọ láti lọ. wọ́n ní kó sára mọ́tò pé jésù lolúwa kò yí padà. so wọ́n lọ bá wọn kọ́ èèyàn dára nù. so àbí lórúkọ jésù olúwa wa àmì jésù mi ọba gbogbo nọ́ọ̀sẹ̀nsì yẹn ọ̀daràn amánìsìn ọ̀nkà lọ ẹnìkan kan gbà sọ wá fún ọ kí lọ́kọ̀ ọba aránṣọ láti má ba aránṣọ kòtò rẹ̀ kọ́ kọjá kókósẹ̀ má sì bá dá apá ìwú rẹ̀ kọ́ kọjá ọmọ àka ọwọ́ tó bá ti bá ṣe báyìí má fi mùṣkílà àmọ́ sọ pé àṣà yìí ni màá wọ̀ lónìí mo fẹ́ ṣe four one nine yahoo yahoo tí mo fẹ́ ṣe lálẹ́ yìí because mo á gbé wọ̀ wọ́n mọ̀ pé yá èèyàn lọ́yọ́ ọlọ́run má jẹ́ wọ́n sọ pé lè báyìí aránṣọ tí ó fi dáràn lè báyìí aránṣọ tí ó fi dáràn ẹ bá mi pọ́líṣì bàtà yẹn bìkọ́sí má ti yọ níbi tí mo ti fẹ́ gbá wọn ọba ọba o láì ṣe bọ́ọ̀lù kò ní bá pọ́líṣì ẹ ọlọ́mọdé tóró ti jẹ́ fún ọkọ̀ fẹ́ lọ fi dáràn ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní tí ọmọ bá ṣe yáyáwó tó bá rán bàbá àbí ìyá rẹ̀ lọ sí hajj bó o wá nípò hajj yẹn àwọn ìfowó aráàmù ṣe hajj nítorí pé jáde tó bá fowó haramu láti fi ṣe hajj tó bá ti lè bá ẹsẹ̀ rẹ̀ tẹ àtẹ̀gẹ́sí tó sọ pé labbaik Allahumma labbaik olùfèsì fún nìkan láti sánmọ́ fèsì fún pé la labbaik wala sa'daik ọ̀jẹ̀bẹ̀ ọlọ́run ó sì ní sóríire záàdùkà haram níta palẹ́tì tó fẹ́ fi ṣe hajj haram ni wa sa'yuka ghayru mashkur gbogbo lílọ bí wọ́n rè ní jàtẹ̀wọ́ gbà don't just worry yourself. so eléyìí túmọ̀ sí pé ẹni tó fẹ́ lọ sí hajj owó tó da alẹ́ wà o késo wà aramu ẹtọ́ ti lọ sí hajj wọ́n tọ́ ti ràn yín lọ sí hajj lọ́mọdé àyàfi tí wọ́n bá ma fi tí wọ́n ti rówó tí wọ́n bá ma fi tí wọ́n ti rówó ìwọ àtẹnitọ́ ràn ọ lọ́ọ́ lẹ́jọ́ jọ́ dàrán eléyìí jẹ́ bó ṣe jẹ́. ń pè nǹkan ní díẹ̀ nù díẹ̀ nù mẹ́nu kún oyè oyè. wọ́n ní ẹni tí ń tọ́jú ẹranko bíi títí wọ́n hàlálì ká ajá ni wọ́n fi lọ ẹ bá ní tọ́jú ajá yìí wọ́n bá tún gbẹ́lẹ́dẹ̀ dì ẹ bá ní tọ́jú ẹ̀ bóòlù àwọn ó ti ṣe ẹ̀ tó bá jájá tó fi ń ṣọdẹ àbájá tó fi ń sọ nǹkan láwọn ajá tọ́lọ̀ wọn bò ṣe léèwọ̀ àti nírú rẹ̀ àmọ́ tí òsì gbọ́dọ̀ bá ń gbélé kò burúkú ẹ bá wọn tọ́jú ẹ̀ àmọ́ tó lájá tó yẹ pé òun àtajá yẹn ìyàwó àtọkọ ni wọ́n jẹ́ ọlájá wọn jọ máa sùn ọlájá tó máa ọkàn fẹ́ràn kó wọn lájá lé ni àbí òye wa irú àwọn eléyàn tó bá bá wọn tọ́jú rẹ̀ ọ̀daràn kí á ní wọ́n fẹ́ fẹ́ lẹ́tẹ̀sí tọ́da àbẹ́rẹ́ rí nǹkan mọ́ tòtò yà fi máa bá wọn tọ́jú ẹ̀ ìyàtọ̀ wọn wà ó láàrin ọlọ́lọ́nà ọwọ́ arájà kan tó ṣeré àbọ̀ arájà kan tó ṣe pààrọ̀ ń ṣe ọ̀rẹ́lẹ́dẹ̀ kan tó ṣe pààrọ̀ ń ṣe abóńgbẹ́ngbẹ́ ọwọ́ apọnmi fún wọn mu ó sì tọ́jú wọn kó wọn mọ̀ kú dànù báwọn torí tọ́lọ́wọ́ bá kú fẹ́ rẹ́lẹ́dẹ̀ kò ní dáa tọ́lọ́wọ́ bá fẹ́ rájá rárá rárá rárá kò ní dáa ajá ń títì ẹlẹ́dẹ̀ ń títì lọ́kàn rí ọ̀wọ̀ yìí sí ọkàn ọkàn tọ́jú rẹ̀ eléyà kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọ̀lọ́ amẹ́ríkà gbẹ́ ẹlẹ́dẹ̀ wá pé wá tọ́ ọlọ́mọdé eléyìí ìjọba ajá náà ẹ ọjà bó ti ṣe jẹ. wọ́n á ní agbo kan wà ní ìsìn o sẹ́kí wọ́n máa ń pè ní díẹ̀nù níbomi wọ́n máa pè ní mẹ́nukún sùtìẹ̀tì wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ ọlọ́mọdé ọ̀gbọ́dọ̀ ló wa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ló nítorí pé wo tábà dábìdì yẹn ó lọ mú kọ́kọ́ ló gbóná torí pé àwọn tí mú náà sọ fún ọ pé tó yẹn bá kọ́ mú náà àfà èèyàn ní mọbi tó wà gbogbo nǹkan kọ̀ọ̀kan máa pò yìí lójú èèyàn ẹ̀ka ni wọ́n ń pè ní mùkùm kí ni wọ́n ń pè mùkùm wọ́n ní àfà ló máa ń ta ọ́ àfà o kí ni ń jẹ́ àfà náà abaláwo wọ́n ní bí àwọn arìnkáyé àwọn arìnkáyé máa ń ṣe ní ẹnikẹ́ni àti mùkùm lẹ́lẹ́yìn ó ti wà tipẹ́ bóyá ẹsẹ̀ dé àwùjọ tiwa ni kọ́lọ́mbà wa ká kó wọ́n ń pè ní alqot nílẹ̀ Lárúbáwá alqot alif lam qaf alif ta ó ti wà Yaman ọjọ́ tipẹ́ àwọn olùmọ̀kọ tíra gan lórí ẹ̀ ó sì ti wà Sudan àwọn ilẹ̀ ti ta torí ẹ̀ àwọn Lárúbáwá yẹn táwọn bá di ọnu so yọ wá yọ wá sùsù ká sí mẹ́tẹ̀ wọn báyìí tí wọn ọba ti di ẹnu ọ̀pọ̀lọpọ̀ orí rẹ̀ ti charge níta ń bá ń bá a sọ ó ní kò yé o tó bá ti wá mú kíní tó di sẹ́nu ẹ̀ ètè náà ti bá dọ́gba bẹ́tẹ̀ dọ́gba ni ètè rẹ̀ ti yọ sùkú síta báyìí gbàdá náà fẹ́ àì máa bọ́rọ̀ rẹ̀ sọ àì irú àwọn Sudan àì <laughs> ìyẹn ni kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ ń gbádùn ẹ̀ báyìí. orí rẹ̀ chájì kí alẹ́ wá débẹ̀ sóògùn bá wọ́n pè ní àbóògùn orí ifọ́ kí oògùn owó tó fẹ́yìn tó fi rí ìdíjókòó láwùjọ wa ọlọ́mọdé amòmokòmù áfíríkà ń bí àgàmà wá wa kú wa ká iná lọ́pọ̀lọpọ̀ fi ṣe ra rẹ̀ léṣe kíní kan kíní sẹ́ sẹ́nu àjẹsí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ògógóró bí ògógóró yìí náà ni. àwọn amukumu ọ̀pọ̀ láfíríkà sí wọn bí àwọn míì lè máa gbọ́gbọ́gbọ́ lè lọ kó kó ọmọ kó jẹ pé àwọn tiẹ̀ fẹ́ lágbàá nù àgbà kìnnì torí pé ìmukumu máa ń ba tèèyàn jẹ́ ni irú rẹ̀ ni ní tí sẹ́nu má bàa mú bàa dán o lẹ́yìn ìjọba oṣù jẹ́. tẹ́nìkan á sì kọ́ الله أكبر الله أكبر